ẹ̀yin ẹ̀yin alábòsí olórí burúkú táyé yóò ní dànù mùsùlùmí ẹ̀yin ẹlòmíì lè kọ́ta fún táyé tí wọ́n ti challenge ẹ̀ mùsùlùmí ni o táyé tí wọ́n ti challenge ẹ̀ torí ìyálàyà ẹ̀ bá pé ẹ̀bí torí ẹ̀ bá pé wàá mọ̀ pé sáyẹ́nsì tí kò lọ́n challenge kùránì lọ́n challenge islam lọ́n challenge ṣùgbọ́n lórí ibú ara ti wọ́ sáyẹ́nsì tí wọ́n lọ́n challenge wọ́n lọ́n challenge olùkọ́ ti challenge mi kò ní ta fún gbogbo òṣà náà gbọ́dọ̀ rà even now even now even now tẹ̀tẹ̀rẹ̀ mo sọ even now even now mo sọ sí. gbogbo òṣà yín tẹ̀ ń bọ nílẹ̀ Yorùbá o tí ah, ni pé wa billahi tawfiq kí wọ́n bá yẹ dàkú bá wa ṣàmùnà Saheed Shittu pé mo ti máa ń sọ tí ìṣe àkọ́kọ́ tí ìṣe kejì wípé wallahi so ó yẹ kí wọ́n wá àwọn àwọn dókítọ̀ kí ni mo pè àwọn dókítọ̀ tí wọ́n mọṣẹ́ gan àwọn dókítọ̀ tí wọ́n mọṣẹ́ tí wọ́n mọṣẹ́ dójú ẹ̀ tí wọ́n lè text tí wọ́n lè tó yá sí pé wọ́n máa ń pa wọ́n wà professionals ni wọ́n nídìí pé kí wọ́n ṣe kí ni kí wọ́n yẹ ẹni tí bá ń ṣe kí ni àìsàn tí bá ń dààmú ọpọlọ wò so kí wọ́n wá gbé Saheed Shittu lọ sọ́dọ̀ wọn kí wọ́n wá wo Saheed Shittu wò pé ṣé ìgbé Saheed Shittu ó ti ní ó ní bring problem wallahi lazim so àwọn kan tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ dì mú ni pé ṣe ara àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ wọn ti clear tálọ́bà ẹ̀dá sọ̀rọ̀ wọn nínú Qur'anul Karim ipe ẹnikẹ́ni tí bá ń ṣẹbọ kò lè jèrè láyé bí kò lè jèrè lálkìyàmà so alọ́bà ẹ̀dá dẹ̀ ti sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́ni tó bá kú lórí ẹbọ so hata irú nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí wọn láyé bí nígbà tí wọ́n bá wà láyé alọ́bà ẹ̀dá ti sọ tí ó máa ṣẹlẹ̀ sí wọn so ẹ wá dé àwọn ẹlẹ́bọ yẹn pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tọ́lọ́bà ẹ̀dá ṣàlàyé fún wa nípa àwọn yìí pé báyìí báyìí ni wọ́n ṣe jẹ́ báyìí báyìí wọ́n ṣe jẹ́ irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn irú nǹkan tó wà fún wọn rè nínú ẹ̀san lórí àwọn nǹkan tí wọ́n ń pè yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala tó ti bí Allah báyìí dá ṣe mà ipe orí ìbàjẹ́ ni wọ́n wà nahana annasubbahum wa aliatahum Allah báyìí dá kọ̀ fún wa ká máa bú wọn so lórúkọ ẹ̀sìn ká sì máa ṣépè fún wọn láwọn ẹlẹ́bọ ó kọ̀ fún wa ká máa bú àwọn nǹkan tí wọ́n jọ́sìn fún yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala So ẹ wá wọ nǹkan ẹni tó challenge Saheed Shittu yìí ní ẹni tó jáde tó challenge Saheed Shittu yìí ó ṣe nǹkan kan fún Saheed Shittu tó já sí pé kání Saheed Shittu bá jọmọ lóàbí ni wàláhì fún mabilá ẹni tó tró challenge yẹn gan kò yẹ kó ṣépè fún kò yẹ kó bu ẹ mà dí ẹni yìí pé Saheed Shittu ó pè ní àáfà <laughs> so do challenge tẹ́ni yẹn jù Saheed Shittu ó gbọ́dọ̀ fèsì challenge tí mùsùlùmí gbọ́dọ̀ fèsì fún ni but mo ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kankan nínú ọ̀rọ̀ Saheed Shittu tí n fi sọ fún yín pé challenge tí wọ́n jù sí ẹ̀yẹn kò kan àwa mùsùlùmí ó mà dí tí ò fi kan wá ìṣesí rẹ tó fi fèsì fún ni ò fi kan wá so mùsùlùmí èyí ṣe bẹ́ẹ̀ àwa mùsùlùmí àyè ṣe bẹ́ẹ̀ so mùsùlùmí tó gbádùn tọpọlọ rẹ̀ tọpọlọ rẹ̀ pé mùsùlùmí tó nílàkàì kò ní ṣe bẹ́ẹ̀ so àwọn ẹni tí wọ́n ń ju challenge sí ẹ ipe kó o jáde wá ipe àwọn ka àyájọ́ ìwọ sì ka ìkéyìí tó bá mọ̀ nínú Quran lẹ́yìn ìgbà tó bá ti kọ nǹkan sí ẹ̀yin méjèèjì ńwájú ipe òun ka àyájọ́ láti fi pa ohunkóhun tó bá kọ sí ẹ ńwájú rẹ kí wọn náà dẹ̀ ka nǹkan kan tó bá mọ̀ nínú Islam láti fi pa ohun tí ń bẹ ní wájú ẹ̀ rẹ̀ láti fi ṣe kíni láti fi pọn tí ń bẹ ń wájú ẹ̀ rẹ̀ so ìgbà tó wá jáde láti yá sí pé kó wá fèsì fún èwo ló fa èpè pé kó máa ṣépè fún tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́ọ̀bà lẹ́dà nínú àwọn nǹkan tó fa fìtínà tí ọmọ tani ọlọ́run ọ̀tá ọba yẹn nínú ohun tó fa fìtínà tó fi ń gbé àwọn oríṣiríṣi nǹkan lódì nípa ìsìláàmù yẹn so nínú tó fa fìtínà nìyẹn ìgbà tí bàbá Muyideen Bello tí wọ́n sọ̀rọ̀ sáwọn òòṣà wọn kọ̀ọ̀kan ó jáde ó sọ̀rọ̀ lórí ẹ̀ ó dùn so téèyàn bá pẹ́ pẹ́ pé àwọn ẹlẹ́bọ kò nídìí kéèyàn máa sọ wípé àwọn òòṣà wọn ya wèrè àbí orí òòṣà wọn burú so òun sí lẹ́kùnlẹ̀ fún dààmú nìyẹn ìgbà tí afámúyìndín ọ̀fà so afámúyìndín ọ̀fà ìgbà tí wọ́n jáde táwọn náà sọ̀rọ̀ ńgbà náà tí wọ́n sọ̀rọ̀ sí òòṣà àwọn ẹni yìí so eléyìí náà jáde ó fèsì fún wọn padà so ó tún lálàsí wọn kún tó bá tiẹ̀ lálàsí wọn a lè mójú kó ń bẹ̀ torí àwọn ni wọ́n mọ ohun wọ́n fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ but èwo ni ti Islam tó yá sí pé òun ni iyì tàwa mùsùlùmí so afa buhari ọmọ musa àwọn náà wọn gbẹ̀yìn àwọn náà sọ tiwọn tani ọlọ́run jáde ó fèsì fún wọn ó lára ṣe wọn ó tún mú islam kún so the same thing náà nìwọ náà tún wá ń repeat yìí òun ṣe ìpè òun sì ń bú àwọn nǹkan táwọn ń rí sí nǹkan abiyì lọ́dọ̀ tiwọn ọlọ́run ọba tó mọ̀ yìí pé n tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń ṣe òun ni òun náà ló sọ yìí pé ẹ má ṣe bú tó ń jọ́sìn fún nítorí ìdí kan tó pàtàkì kọ́ má bàa bú allahu subhanahu wa ta'ala látara àìmọ̀ kan ara wọn tí wọn àmọ̀ yìí pé allah ọba dẹ́dà nìkan náà ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti tòdodo tí gbogbo agbọ̀dọ̀ jọ́sìn fún torí òun lọ́ba tó dá wa. so ó tún wá ń ṣépè fáwọn mùsùlùmí náà kún ipe mùsùlùmí mi torí rẹ̀ burú mùsùlùmí mi tó ya wèrè nǹkan nǹkan bẹ́ẹ̀ òun máa sọ pé Saheed Shittu ni wọ́n challenge ìwọ náà sọ ní ọ̀rọ̀ rẹ̀ náà ìwọ náà ní ọ̀rọ̀ tó sọ ń bẹ́ẹ̀ náà olórọ̀ tó sọ nù bíbáyìí Saheed Shittu ìwọ náà kúkú sọ ní ọ̀rọ̀ rẹ̀ ìwọ náà sọ yìí pé o lè sọ wípé ṣèbá àwọn ni wọ́n ń ṣe kí ni ṣèbá àwọn ni wọ́n throw challenges yẹ o wá ń sọ fáwọn èèyàn pé tọ̀ o mọ̀ pé ìwọ ń sìn o dàbí èmi èmi ò sì dàbí ẹ̀ àwọn olóńgbà àwọn mùsùlùmí náà ló ń bá wì so ìwọ náà fúnra rẹ ti fọwọ́ ara rẹ múra rẹ so but àwọn kan àyà fún Allah bá yẹ́dà sọ fún anukura anul karim nínú suratul an'am Allah bá yẹ́dà sọ fún ẹ pé wala tasubbu alladhina yad'una min dunillah àwọn ẹni tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí Allah alladhina yad'una min dunillah ay alladhina ya'buduna min dunillahi alihatan àwọn ẹni tí wọ́n ń jọ́sìn fún àwọn nǹkan míì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala Allah bá sọ pé wala tasubbuhum so tafsiru aya nìyẹn Allah bá dá ní ẹ má ṣe bú àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah bá dá so tí ó fẹ́ mọ tọ́lọ́wọ́n bá fẹ́ jọ ọlọ́wọ́n bá lọ ní sàyẹ́dì ṣètò ẹ́ lọ́jọ́ kókó gbéra rẹ ronú àgbàlá ó ti ń dàgbà irun funfun rẹ ní gbogbo ẹnu rẹ yìí jòkó kó ronú kó ronú bí téèyàn ti ronú ẹ́ pé ra rẹ pé lákẹ́ ara rẹ wálé béèrè lọ́wọ́ ara rẹ pé lákẹ́ ara rẹ jòkó béèrè lọ́wọ́ ara rẹ pé ṣé bó ṣe ń ṣe yìí ṣé ó sì bá làkà ẹ̀mú kò wá kó máa béèrè lọ́wọ́ ara rẹ kó sì máa dára rẹ lóhùn kó sì máa dára rẹ lóhùn ẹni tó tẹ̀ tún wá tró challenge sí ẹ kò tẹ̀ tún wá bú Ọlọ́run ọba kò bú Allah subhanahu wa ta'ala òun kẹ́ challenge ẹni so ipe tó bá mọ̀ ipe Islam tó ń ṣe òdodo ni bẹ́ẹ̀ sì ni onígbàgbọ́ lódodo onígbàgbọ́ ni ẹ lódodo kò bú Ọlọ́run Ọba náà ó tún challenge sí ẹni ó sì prove fún yín pé Islam ẹ̀sìn òdodo ni lálẹ́ ìjásí pé ó ṣépè fún àwọn táwọn ń jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala èwo làbùrọ̀ wa máa ṣépè fún wa èwo làbùrọ̀ máa ṣépè fún nǹkan tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so ká ní àwẹ̀ ta ni Ọlọ́run yẹn ká ló bá wà around nsìn ká ló bá wà nílé tí ò sí nú àtìmọ́lé tó wà so pẹ̀lú ohun tó ṣe yìí nìsín yóò ti fọ̀ bọ́ta yóò ti bẹ̀rẹ̀ sí bú Allah subhanahu wa ta'ala so àwọn eléyìí wọn sì ní ìgbẹ́ wọn sì kí wọ́n sọ fún ọ láwọn ẹni tẹ́jọ́ ń kóra yín káàkiri tẹ́jọ́ ń yinra yín so tẹ́jọ́ ń ṣe kíni tẹ́jọ́ ń yinra yín tẹ́ǹ tanra yín wọn ní ìgbẹ́ wọn sì kí wọ́n sọ fún ẹ ìgbẹ́ àkáláwé yẹn bá wà around o pẹ̀lú bó ṣe bú ohun táwọn ní lọ́lọ́run yìí yóò máa bú Allahu subhanahu wa ta'ala intahi ya mughafal so ó yẹ kí wọ́n sọ fún ẹ pé kó dẹ́kun ìmọ̀ ṣe nǹkan yẹn àwọn nǹkan tó ń rí àǹfààní ẹ̀rẹ́ nígbà tó wà pẹ̀lú àwọn ahlu sunnati wal jama'a tó wà pẹ̀lú àwọn mùsùlùmí tó ń gúnrégé tó ń bọ́sọ tó wà lójú déédéé so àwọn bónọ́sìsì tó ń rí nìyẹn tó rí má báyìí ń sìn ó ti wọnú ìgboro bí ajá dìgbòlugi báyìí nìsín kò sí kọ́ńtró mọ́ ẹni tó bá kàn rí ló kàn máa bùjẹ́ káàkiri pẹ̀lú èpè àti èébú káàkiri ẹn wàláwẹ̀ kí wọ́n wá dókítọ̀ tó mọṣẹ́ dáadáa kí wọ́n yẹ ọpọlọ rẹ wò ṣé nǹkan ò máa dààmú nǹkan ò máa dààmú ọpọlọ ẹ ó kì í sẹ́mu bìlà alukurani ló sọ pé ká má ṣe bú àwọn ẹni tí wọ́n jọ́sìn fún nǹkan míyàtọ̀ sí alọ́ba dẹ́dà yìí bọ̀tí ńgbà tó kẹ́kọ̀ọ́ o rò pé wá pẹ̀lú ìtara ìtara ìtara ìtara ìtara nìkan inú fùfù torí èmi mọ̀ pé onínú fùfù ni ẹ ẹnìkan ní ẹjọ́ sí pé inú máa ìbínú máa ń gbé ẹ ìbínú máa ń tètè gbé ẹ gan tó kò sí ẹni tálọ́ba ẹ̀dá ò dá irú nǹkan yẹn má ó ń kálukú ń kọ́ńtró títí ẹni ẹ̀ ń sáyédì ṣètò so èwo làbúrò ọmọ ṣépè fún òòsà wọn tọ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ gásù wípé tọ ẹlẹ́bọ tọkàntọkàn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pera yín so ẹ̀yin oníṣẹ̀ṣe àwa fi ọba tó dá àwa àti yẹn àfi bẹ̀yìn ẹ dákun tẹ́ bá fẹ́ fèsì fún sáyédì ṣètò Saheed Shittu ó ní ìyá ó ní bàbá ó níyàwó ó lọ́mọ ó ní àna ó ní gbogbo wọn ó ní ẹni tó rí láàfà mo fi àlọ́bà ẹ̀dá mo fi bẹ̀yìn ọba tó dèmi àti yín nù ẹ̀yin oníṣẹ́ ìṣe tẹ́ bá jáde tẹ́ fẹ́ bu ẹ dákun ẹ má fi bu ìsìláàmù tá lọ́ba ẹ̀dá tó ṣe lẹ́sìn fún gbogbo ẹ̀dá tó dá so ẹ dákun ẹ má fi bu àwọn tí wọ́n jẹ́ bí àna rẹ̀ àbí àwọn tó rí láàfà tàbí àwọn ẹni tó já sí wípé ẹ̀hẹ́n wọ́n jọ́ máa fún àbí fún so àbí bàbá àtìyá so ẹ darí rẹ lọ síbẹ̀ ẹ kàn fi islam lẹ̀ torí islam kọ́ lónà nínú Qur'an tí Allah bá yẹra sọ kalẹ̀ fáwọn mùsùlùmí so ma'a ilmi Allahi subhanahu wa ta'ala annakum tushrikuna bi tó ti bí Allah bá yẹra ṣe mọ̀ yí pé ẹ mú orogún kun ó tún kìlọ̀ fún wa yí pé wala tasubbu alladhina yad'una min dunillah ẹ má ṣe bú àwọn ẹni tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí Allah bàdẹ́dà ẹ má ṣe bú tí wọ́n ń pè yàtọ̀ sí Allah subhanahu wa so òun wá ṣe titi ẹ̀ ní tẹ́ bá fẹ́ wá bú padà ẹ kàn mú òun lóhun nìkan ẹ mú ibi tẹ́ bá lè bú u dé láti ibi irun rẹ̀ títí débi èékánná rẹ̀ ẹ̀yànjú ẹ̀kẹ́ máa bú u lọ ẹ máa bú u lọ gbogbo tẹ́ bá lè bú lára rẹ̀ lẹ̀kún sílẹ̀ fún yín but ẹ dákun ẹ kàn máa jẹ́ kó kan islam torí ohun tí islam sọ fún àwa mùsùlùmí gangan òun lè tá a jáde fún yìí so òun lè tá a ṣe kí ni òun ni èyí tí a tú sọ èyí tí a tú jáde fún yìí èyí tí islam wí gangan yìí òun la wí jáde fún yìí òun la sọ jáde fún yìí tẹ́ ẹ bá fẹ́ bú Saheed Shittu ó ní bàbá ó ní ìyá ó lọ́mọ ó níyàwó bóyá tó bá ti ní ẹ̀hẹ́n ó láwọn ẹni tó rí láàfà sọ àwọn ọmọ wọn yìí báyìí nìsín àwọn ẹni tó rí létí pẹ̀lú nu sọ ẹ̀hẹ́n tọ́ tẹ́ bá bú wọn in revenge in retaliation yìí pé òkè retaliate fún pé bú àwọn ohun tẹ́yìn rí lọ́lọ́run so kò ní kàn wá kò ní kò èmi ò tẹ̀ ní rí rò pẹ̀lú ẹ̀ lémi ganan torí yín kà sí pé ah personal issue lẹ́jọ́ ń fà báwọn kò tí kàn mí torí kò tí ì ẹ̀sìn torí èmi wo yín rí ní pé ìgbà tó bú àwọn ẹni tẹ́yìn nífẹ̀ẹ́ tí ń ṣe àwọn tẹ́ ẹ rí lọ́lọ́run nǹkan kan bẹ́ẹ̀ tó yẹ lásìkò ẹ̀dá bíi tiwa ni wọ́n so ẹ̀hẹ́n definitely tẹ́ bá bú àwọn ẹni tí wọ́n relate pẹ̀lú ẹ̀ náà èmi ò rí i pé tọ̀ bóyá ẹjọ́ ń try àti fi èébú àtèpè protect family hood yín ni so ẹ̀hẹ́n kò tí kò kẹ́ èmi báwọn tọ̀ nítorí tẹ́ bá ṣe pé Saheed Shittu yóò gbádùn ìgbà téèyàn sọ fún ẹ téèyàn challenge ẹ ó tiẹ̀ tún pè é láàfà so èmi ò ní problem pẹ̀lú pé bó ṣe wá dáńtọ̀ ń lòun ibi tẹ́mi ti ní problem pẹ̀lú ẹ̀ ni pé ó ṣe máa bú nǹkan tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah balẹ̀dà tó wàá máa sọ fáwọn mùsùlùmí pé àwọn ni wọ́n challenge àwọn ni wọ́n challenge ṣé wọ́n ní kó wá bú àwọn ni ṣé wọ́n ní kó wá bú ohun tí àwọn ń jọ́sìn fún yàtọ̀ sí ọlọ́ọ̀bà dẹ́dà ni ṣé wọ́n ní kó wá bú ohun tí àwọn ń jọ́sìn fún táwọn mú lọ́lọ́ wọn bá yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala wọ́n á sọ bẹ́ẹ̀ fún ẹ̀ náà so ohun tó ń tẹ̀ tún pẹ̀ láàfáàfà <laughs> so onífàyàn ó pẹ̀ láàfà so ó pẹ̀ láàfà èmi ò tiẹ̀ wá ní gbólóhùn kankan tó fi bu ẹnu ẹ̀ ó pẹ̀ láàfà ó dẹ̀ challenge ẹ̀ challenge tó fún ẹ̀kàn wá dá lóhùn tó bá sì dá lóhùn ẹ̀hẹ́n ìbàtẹ́ bá fi àsìkò sí kẹ́ bá síkó sí kò fa ìpè kò fa ibú tó àmọ́ bú táwọn jọ́sìn fún yàtọ̀ sí Allah bàdẹ́dà lẹ́yìn ẹ̀rí tá lọ́ba ẹ̀dà ti fún anú Qur'anul Karim pé ká má ṣe bẹ́ẹ̀ ká má bọ́ àwọn ẹni tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń pè nǹkan míì yàtọ̀ sóhun ẹ́ tí wọ́n ń pè nǹkan míì yàtọ̀ sóhun so ẹ jẹ́ ká má gbọ́ ohun tí ń sọ lọ. ẹni tó jèrè má bọ́ sí àwọn àwọn olórí kì í sọ bẹ́ẹ̀ pé kì í challenge o kẹ́sì tí wọ́n ọ̀tọ̀ tẹ̀lé kẹ́sì èmi àtàwọn ẹlẹ́bọ̀ yìí ọ̀tọ̀ tiwọ́ ọ̀tọ̀ àwọn tó. sọ gbogbo alágbó ibi tí Saheed Shittu ti ń sọ pẹ̀lú ẹnu ara rẹ̀ ń bíbá yìí ipe ẹlòmíì lè sọ pé òun bú wọn òun ṣépè fún wọn Saheed Shittu wọn sọ pé àwọn ni wọn challenge òun o Saheed Shittu wọn náà ò gbọ́n tó sọ pé wọ́n ṣe ó sọ pé wọ́n challenge ẹ ibo wọn wá ti bú ọlọ́run ọba ẹni tó challenge yẹn ṣó bú ọlọ́run ọba tó fi ṣé torí pé bú ọlọ́run ọba ló ṣe jáde kó fẹ́ wá fèsì fún ni tàbí torí pé ó challenge ẹ torí ìmọ̀ bó ṣe máa ń ronú èmi ò mọ bí Saheed Shittu ṣe máa ń ronú wàláhìláàzì so ìmọ̀ bó ṣe máa ń ronú orí rẹ tó sì tóbi yìí bó ṣe fẹ̀ yìí èmi ń retí pé kí ọpọlọ tó wà sustainable so ọpọlọ tó tó láti ronú dáadáa mò ń retí kó wà ń bẹ̀ so but ó wá ń ṣe bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan bẹ̀ Saheed Shittu ẹ fàtẹ́ fàdó ha kẹta ó yẹn ṣe báyìí hmm? ó yẹn ṣe báyìí Saheed Shittu ẹ ó yẹn ṣe báyìí Saheed Shittu ẹ ó yẹn ṣe báyìí Saheed Shittu ó yẹ kó ronú ẹ ó sọ pé wọ́n challenge ẹ̀ wọ́n sọ pé kó wá bú ohun táwọn ń sìn náà <laughs> wọn sọ pé kó wá ṣépè fún ohun táwọn rí lọ́lọ́run so tó bá tẹ̀ wá sọ pé kó wá bú ohun táwọn rí lọ́lọ́run ṣó wà lọ bú ni lẹ́yìn gbàtọ́ lọ́wọ́ bá ti pàṣẹ fún wa pé wọ́n dà tẹ̀sọ́ bolẹ̀ ní ẹ̀dọ̀ òun náà mi lẹ́yìn gbàtọ́ lọ́wọ́ bá ìgbà tí wọ́n bá challenge ń sìn pé kó jáde wá nǹkan kan bẹ́ẹ̀ pé wọ́n ti challenge pé kó wá bú ohun táwọn rí lọ́lọ́run wọ́n ní kó jáde wá tó bá mọ̀ pé olùgbàgbọ́ òdodo ni so wọ́n sì ṣépè fún ẹ ẹ̀hẹ́n tó wá lábùrọ̀ mọ́ ṣépè fún táwọn ń sìn táwọn ní lọ́lọ́run tí gbogbo mùsùlùmí sì mọ̀ pé ìlànà ẹbọ ni ojú ọ̀nà wọn ẹ́ so báyìí ní ìsìn tó bá challenge ẹ pé kó wá fagbó ń sìn ó lọ fagbó àbí nítorí pé wọ́n challenge ẹ ipe kó wá fagbó so táwọn oníṣẹ̀ṣe ń sìn tó bá challenge ẹ pé Saheed Shittu tó bá mọ̀ pé olùgbàgbọ́ òdodo ni wà mú ọtí ó lọ mú àbí àbí wọ́n challenge ń sìn ó wà jáde wà mú ọtí ẹ̀ ń Saheed Shittu ló ń ṣe báyìí àbí kẹ̀ tó bá challenge ẹ ipe kó lọ pààyàn ó pààyàn àbí ká ní àwọn oníṣẹ̀ṣe bá challenge pé pé wọ́n Saheed Shittu lọ pààyàn so pípa yẹn nú ẹ̀sìn wa haramu ni gbogbo àwọn kan yìí haramu ni káàbùn táwọn ń sìn káàbùn tí wọ́n ń sìn yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala haramu ni nínú ẹ̀sìn so nítorí aburú tí ó tà ti bẹ̀ jáde wọ́n wá challenge ẹ̀ só ti wá sọ díẹ̀ tọ́ fún yín pé kó wá lọ́mọ ọbùn táwọn jọ́sìn fún ni ọ̀dà tó bá challenge ẹ pé kó mọtí lọ́mọtí ńgbà náà tó bá challenge ẹ pé kó mọtí tó bá challenge ẹ pé kó jalè lọ́jalè ńgbà náà láti fi prove ipò olùgbàgbọ́ òdodo ní ẹ̀ wàláì ọ̀rọ̀ rẹ tẹ́ẹ̀ bá ṣe pé báwọn ẹni tó kàn máa sọnù látara ọ̀rọ̀ rẹ ó yẹ kẹ́hìn kan pọ̀ tì ní kẹ́hìn máa fèsì fún ọ kí gbogbo ọ̀rọ̀ rẹ súnyàn o torí èmi ti gbé ọyẹ̀wò mo ti wò pé ohun téèyàn fi ń gbọ́n ohun téèyàn fi ń gbọ́n ohun tọkùnrin fi ń tètè fi ń lo ohun tọkùnrin fi ń tó fi ń gbégbé ayé rọrùn pẹ̀lú agbárí kò sí ní orí rẹ̀ wàláhì láti so but àwọn àgbà àwọn ẹni tó ń kà máa sọ̀rọ̀ tó máa gbẹ̀tàn jẹ́ pẹ̀lú ariwo tó kà máa ń pa àtẹnu dúndùn dúndùn tó kọ́ máa ń ṣe àti vibe ìgboro tó máa ń gbé fún wọn tó dẹ̀ dàwa ṣe tún sọ pé òkè káfí ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láti yá sí pé kí wọ́n gbọ́rọ̀ yìí láti yá sí pé kí wọ́n gbọ́rọ̀ yìí àwọn ni wọ́n challenge ẹ̀ ó ti wá sọ ọ́ di ẹ̀tọ́ fún ẹ kó máa bóṣà wọn táwọn bá wá jáde tán bẹ̀rẹ̀ sí bú ọlọ́run ọba nísìn ẹ̀yin mùsùlùmí kan tẹ́ gbádùn ẹ̀yin mùsùlùmí kan táwọn rẹ̀ ń ṣe ẹ wá jáde ẹ wá sọ pé ah ó tiẹ̀ bú ọlọ́run eléyìí ti ń bú táwọn ń fún kọ́ ẹ̀yin nípe sákèsí àbí ẹ̀ sákèsí ẹ̀ sákèsí ẹ̀ sákèsí àwọn eléyìí náà wá jáde wọn wá bẹ̀rẹ̀ sí bú ọlọ́run ọba ẹ̀dá nísìn ẹ wá sọ pé ó bú ọlọ́run ọba kódà ó tiẹ̀ bú káàbà eléyìí wọn kọ́ àtàwọn kọ̀ọ̀kan nu yín sí wípé wọ́n máa ń bú àwọn òòṣà wọn ẹ lọ́gbọ́n so ayé alukura á ní ìrànlọ́bàá ẹ̀dá ni ẹ má ṣe bú wọn ẹ má ṣe bóun tó ń jọ́sìn fún yàtọ̀ sí Allah dẹ́dà so ẹ̀hẹ́n tó ń bá bú òbí rẹ tó ń bá bú bàbá rẹ gan islam ò fàyè lẹ̀ fún ọ kó o bú tiwọn padà nítorí ìbú òbí tiwọn padà yóò já sí pé ẹ ti jọ bú òbí ara yín but ìwọ báyìí sìn wọ Saheed Shittu ní sìn ò lẹ́kọ̀ọ́ gbogbo àwọn eléyìí <laughs> ò lẹ́kọ̀ọ́ gbogbo àwọn eléyìí <laughs> ẹ kò sẹ́kọ̀ọ́ àwọn eléyìí fún ẹ àwọn ẹni tó sì yẹ kí wọ́n ṣàlàyé fún ẹ wọn ní ṣàlàyé fún ẹ so àwọn ẹni tó yẹ kí wọ́n ṣàlàyé fún ẹ tó wà lọ́dọ̀ wọn wọn ní ṣe kí ni wọn ní ṣàlàyé fún ẹ wọ́n ní ṣàlàyé fún ẹ so àwọn eléyìí ò ní ṣàlàyé fún ẹ gbàdúrà sí wọ́n fẹ́ máa fi ẹ́ ka skọ́ọ̀sì ni so wọ́n challenge ẹ̀hẹ́n torí mi ò tẹ̀ rí ìdí tó lè fi bú òòsà wọn gan níbi pé wọ́n challenge wọ́n challenge ẹ̀hẹ́n ó wá túmọ̀ sí pé kó wá máa bú wọn táwọn rí ní ọlọ́run ní lẹ́yìn gbàtà lọ́bàá ẹ̀rọ àti ní kó máa bú wọn so àwọn mùsùlùmí tó dẹ̀ tún fẹ́ máa sọ fún yín pé tọ mùsùlùmí mi lè máa sọ yín pé ẹ wọ́n ti challenge Saheed Shittu ẹ but mùsùlùmí yẹn kò gbọ́n ni ó gọ̀ nítorí ẹ̀ ní ṣe ń sọ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí yẹn náà kọ́ ló ṣe ń sọ fún yín pé tọ ó lè máa sọ yín pé mo ń bú àwọn òòṣà wọn tó wọn sọ fún yín pé ọ̀rọ̀ tìwọ́ yàtọ̀ sí tiwọn ọ̀rọ̀ tiwọn ṣe kíni ó yàtọ̀ sí tiwọn ó mọ̀ pé ìṣesí tòun yàtọ̀ sí tiwọn ìṣesí tòun ti tàwọn mùsùlùmí yàtọ̀ tí tó nígbà tí ìṣesí àwọn mùsùlùmí bá ti yàtọ̀ sí ti tiẹ̀ lójúgun yìí ó gbọ́dọ̀ máa ròyìn pé bóyá challenge tí wọ́n challenge ti mùsùlùmí ló jẹ́ náà ó ṣe máa ń ronú báyìí ó ṣe máa ń ronú báyìí àwọn mùsùlùmí tó ń bú tó ń ṣépè fún ipe mùsùlùmí mi torí rẹ̀ burú tí ò ní da fún mùsùlùmí náà ló ń ṣépè fún báwọn mùsùlùmí náà ló ń bú èpè fún báwọn mùsùlùmí náà ló ń lálàsí báwọn ṣe báwọn náà ló ń sọ pé ọ̀rọ̀ wọn yàtọ̀ sí ti tọ̀ tọ́rọ̀ wọn bá ti yàtọ̀ sí títẹ lójúgun pé ìwọ ni wọ́n challenge àwọn kọ́ kí ló wọ́n ń retí kí wọ́n wá gbà yí pé challenge yẹn fún gbogbo mùsùlùmí ni kí ló ń retí kí wọ́n gbà fún ẹ ìmọ̀ bó ṣe máa ń ṣe kí ni ìmọ̀ bí ó ṣe máa ń ronú jàre. challenge sẹ́mi ní direct wọ́n tún direct sẹ́mi direct pé challenge àwọn òòṣà àwọn kò ní ìdá fún gbogbo àwọn òòṣà yín tẹ̀ gbogbo gbogbo ìfọ̀lẹ́kẹ̀ ẹgbọ́n tó sọ àbí ipe wọ́n throw challenge sóhun direct ajá sí pé kò ẹ́ kó mọ́ retí pé káwa mùsùlùmí kábọ̀ dá sínú torí ìwọ náà tẹ̀ ti sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìwọ àti àwọn ẹni tí wọ́n mọ̀ sọ pé ẹ́ rétò fi ń bú òòṣà wọn ìyàtọ̀ tó sì wà láàrin ni pé ìwọ ni wọ́n ju wọ́n challenge sí ajá sí pé kò kan wa mùsùlùmí nìyẹn kò kan wa torí èmi ò mọ̀ bó ṣe máa ń ronú kò kan wa àti wípé ìṣesí tó fi fèsì fún wọn gan kò kan wa kò kan wa kò sóhun tó kan wa ń bẹ̀ ó yẹ báyìí sáyé ìṣìtù ìwọ ló mọ wàhálà tó bá ẹ tó lọ́n fi ń ṣépè fún wọn ẹgbọ́n tó sọ so táwọn eléyìí bá wá jáde nísìn tó bẹ̀rẹ̀ sí bú allahu subhanahu wa ta'ala tí wọ́n bú anabi muhammad sallallahu alaihi wasallam, sallam tí wọ́n bú al-Qur'anul Karim tí wọ́n ń bú àwọn nǹkan tó já wípé nínú ẹ̀sìn Islam èèyàn ò gbọ́dọ̀ mú lọ́wọ́ tẹ́tẹ́ èèyàn ò gbọ́dọ̀ mú ṣeré táwọn ilé ìbáwá jáde tó bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan yẹn sìn yóò wá di pé àwọn àmọ́ sọ pé ẹ oníṣẹ̀ṣe kan o kí wọ́n lọ máa gbé káàkiri àbí kí wọ́n lọ máa wá ipò dì fẹ́mu bàbá ẹ̀yin ṣe báyìí so ipò wọn challenge ẹ ṣé wọn challenge ẹ pé kó wá bá wọn bú òòṣà wọn ni Saheed Shittu wọn challenge ẹ pé kó wá bá wọn bú òòṣà wọn náà wọn challenge ẹ pé tó bá mọ̀ pé olùgbàgbọ́ òdodo ní ẹni ti pàápàá wá kí a ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí so ohun tó ń sì pẹ́ sí pé kẹ́ wá ṣe kìí ṣe lórí social media lẹ́ẹ̀tì ṣe ó ní social media kọ́ lẹ́ẹ̀tì ṣe náà ṣèbójú ayé báyìí lẹ́ẹ̀tì ṣe lójú gbogbo àwọn èèyàn so lójú gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀tì ṣe náà ó wá ń ṣépè fún àwọn òòṣà wọn tọ ohun tẹ́mi ó kàn sọ ń bẹ̀ ni pé tọ àwa mùsùlùmí ohun tá a gbọ́yé nínú ẹ̀sìn wa nínú ìsìlámù tá lọ́ba ẹ̀dà tó ṣe kíni tó ṣàlàyé fún wa òun ni pé àwọn ẹni tí wọ́n bá ń sin nǹkan mí yàtọ̀ sí allahu subhanahu wa ta'ala wọ́n bá ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sí allahu subhanahu wa ta'ala kò tọ́ fún mùsùlùmí kó máa bú ohun tí wọ́n jọ́sìn fún yàtọ̀ sí allahu subhanahu wa ta'ala nítorí káwọn náà má bàa ṣe kíni kó má bàa tàtàrà bẹ̀ bú allahu subhanahu wa ta'ala so mo wá ń bẹ àwọn oníṣẹ̀ṣe ẹ dákun èkéyìí ẹni tí ó bá jáde fèsì fún Saidi Shittu lórí pé ó sọ pé orí àwọn òòṣà yín burú nǹkan kan bẹ́ẹ̀ mo fi Allah ẹ̀dá mo fi bẹ̀yìn ó ní bàbá o so ó ní ìyá o ó níyàwó o ó lọ́mọ o ó ní àwọn àna o ẹ̀hẹ́n ó sì láwọn ẹni tó ní làáfà àwọn márùn-ún tí mo kà kalẹ̀ yìí ẹ dákun ẹ lè mú ẹnikẹ́ni tó bá wù yín nu wọn fi rọ́pò ipe kẹ́ẹ̀bú ọlọ́run ọba a sí pé òun ló dá àwa àti yín <laughs> so ó yẹ báyìí sìn fi rọ́pò pé kẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí bú Allahu subhanahu wa ta'ala dáhà sí pé wa khaliquna wa khaliqukum òun ló dá wa òun ló sì dá yín so the best ìtẹ́lẹ̀ ṣe fún ṣẹ́rí tẹ́ bá bú Allah kò lè dùn Saheed Shittu àṣírí rẹ̀ mọ́ sọ fún yìí so èmi ò ní problem pẹ̀lú wípé ó fèsì fún yín lórí challenge so normal ni kéèyàn challenge èèyàn lórí nǹkan kan tí ò bá yẹ kó rí bẹ́ẹ̀ so kéèyàn sì fèsì pẹ̀lú mímọ̀ àti àgbọ́yẹ̀sìn so but èyí tóun ṣe yìí ẹ̀sìn ò lọ́wọ́ sí kì í ṣẹ̀sìn wa nìyẹn so tẹ́ bá fẹ́ wá fèsì fún mo fi ọlọ́bàá ẹ̀rà mo fi bẹ̀yìn ẹ má kò sí tó kan Islam pẹ̀lú pé ó bú àwọn òòṣà yín so tẹ́ bá sì ìbú ọlọ́ọ̀bàdẹ́dà kò ní dùn Saheed Shittu mò ń sọ fún yín wallahi kò ní dùn ó kìí sẹ́mu bíi láà kò ní dùn mo fi alọ́bàá mo fi búra kò ní but mo ń fi sọ fún yín mo fi ń dá yín lójú pé tẹ́ ẹ bá bú ìyá Saheed Shittu àbẹ́ bú bàbá rẹ̀ láti fi rọ́pò ipe ó bú sàyín àbẹ́ bú nǹkan kan tó jáde lára rẹ̀ àbí tó jáde lára wọn àbí tó rí létí mọ́ wallahi thumma billah Saheed Shittu yóò bí aláya inú yóò bínú débi pé ẹ̀yin gan náà wà máa wò pé ah, ah ṣé pé ní tẹ̀ máa ń dùn <laughs> ṣé pé ní tẹ̀ máa ń ká ẹ lára wàlá torí mo ṣe sọ pé mo ń fẹ́ ní the best option the best option fún yín kọ́ ni pé kẹ́ ẹ bú Allah bàrà torí pé àkọ́kọ́ náà òun ló dá wa òun ló sì dá yín so tẹ́ ẹ bá ń bú Allah ẹ̀ṣẹ̀ mi rẹ̀ tún dákun tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èyí tó wà lọ́wọ́ yín àǹtọ́lọ́lọ́bà ẹ̀dá kó sàmọ̀nà yín ó sì jẹ́ kẹ́ ẹ gbọ́ yé pé ojú ọ̀nà kan tó yẹ kéèyàn tọ̀ ní ti tòdodo Islam ló yẹ kéèyàn tọ̀ ní ti tòdodo so àmọ́ tẹ́ bá fẹ́ wá bú Saheed Shittu kò sí tó kan lọ́wọ́n ọba pẹ̀lú ohun tó ṣe o Saheed Shittu ní ẹbí ó lára ó ní gbogbo àwọn wọ̀nyí ẹ kàn lọ síbẹ̀ ó ti dákọ àwọn ó ti dákọ ìyá rẹ̀ síbẹ̀ ó ti ẹ̀tì ràn yín lọ́wọ́ wàláhì ó dákọ màmá rẹ̀ sínú fídíò náà ó dákọ màmá rẹ̀ ó sì dákọ bàbá rẹ̀ sínú fídíò náà so nínú àwọn fídíò rẹ̀ kọ̀ọ̀kan ó sì dákọ àwọn ọmọ rẹ̀ ń bẹ̀ so àti ìyàwó ti fẹ́ tẹ́lẹ̀ so ẹ lè lọ kó àwọn kan yìí pọ̀ kẹ́ fi nàlẹ́ gba ọ̀rọ̀ tí ò ní di kò sí tó kẹ́ tó ní kò sí tó Islamu ìsìlámù ìsìlámù tó sọ pé òun fa represent pẹ̀lú ohun tó ṣe ìsìlámù ló ti sọ ìsìlámù ní bá sọ̀rọ̀ yìí ìsìlámù sọ fún wa pé wala tasubbu alladhina yad'una min dunillah ẹ má ṣe bú ohun tí àwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sí allahu subhanahu wa ta'ala fayasubu allah adawan bi ghayri ilm kó má wàá bú allahu subhanahu wa ta'ala adawan látara pé wọ́n fẹ́ retaliate bi ghayri ilmin láláì sí ìmọ̀ kankan so tẹ́ bá ti mú tẹ́ mú àwọn ẹni tí a sọ yìí tó ń rí létí ma láti fi retaliate pé bú àwọn òsà yín wallahi ní problem kódà kò sí tó kàn mí pẹ̀lú pé ẹ bú padà kò sí tó kàn mí pẹ̀lú pé ó bu yín mọ́ lópin ìgbà tẹ́ bá ti gbé gba ọ̀nà yẹn torí kò kan èmi mọ́ báwọn kò kan ẹ̀sìn mi mọ́ báwọn bọ́ ibi tó lè ti kan èmi oníkẹ́wà bú ọlọ́wọ́n ọba nítorí pé ó bú àwọn òòṣà yín òun gan fúnra lára rẹ̀ kò ní fara rọ á fún lórí ẹ̀ tààrà so torí ìmọ̀ ń bà wá nú jẹ́ kéèyàn tọwọ́ bọ ẹ̀sìn wa ju wípé kó tọwọ́ bọ ìjọmọlúàbí tiwa lọ <laughs> ó dá wa lọ́rùn kéèyàn bú àwa kó ṣépè fún àwa ju kó sọ fẹ́ so táwọn èèyàn sì mọ eléyìí kì í ṣe gbogbo ẹnu but òun tiẹ̀ wàláhì personality rẹ̀ máa ń jẹ́ lógún gan wàláhì làdín tẹ́ bá fi lè ṣe gbogbo tí mo sọ yìí wàláhì inú rẹ̀ ó bàjẹ́ gan so àtúrọ̀lọ́ ọlọ́ọ̀bà rẹ̀ dà kó mọ́ ṣàṣe amànà rẹ̀ so àti amànà tẹ̀yìn náà sọ́jọ́ ká mọ̀ gbọ́rọ̀ rẹ̀ lọ. tí mo nà bá lágbára kó wá mú mi nàìjíríà yìí kí mo nà pa mí kí mo nà sọ

tó bá lágbára láti parí kótó péjọ méje tó bá wá parí òní kò ní ká fún ọ̀gá ọmọdé tó bọ̀ ẹ̀. èso o tó bá lágbára láti parí kótó péjọ méje tó bá parí kò ní ká fún ẹ̀. èmi sì èmi sì kó èmi ò èmi gbé ọrùn tèmi lé kìlò tí obìnrin ọmọkótó kò kìlò tí kí ló wà tó máa ń gbọ́ ọrùn láàjọ ọmọdé ní kí orí mo gbé ọrùn mi lé fún fìlàmù. Islam kọ́ ló gbé ọrùn rẹ lé fún eléyìí Saheed Shittu Islam kọ́ ló gbé ọrùn rẹ lé fún yẹn Islam ò sọ pé kò sọ pé kò ní dáa fún òsàwọn Tara rẹ ló ṣe tí wọ́n bá sì jáde tí wọ́n wà bu ẹ̀ the best option láti fún wọn yẹn the best thing tí wọ́n lè ṣe ni pé nínú ìdílé rẹ kí wọ́n tọwọ́ bọ̀ láti fi bú ọ padà the best option fún wọn ni torí tí wọ́n bá fi lè bú Ọlọ́run bá Allah kò ní dùn ọ́ tó pé kí wọ́n bú àwọn ẹni tó já sí wípé wọ́n relate mẹ́ gangan tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ so kò ní rẹ̀ torí àti rí àpèjúwe dáadáa nínú ọ̀rọ̀ ẹ̀ so torí ìsìláàmù tó sọ pé o gbọ́nù rẹ̀ kalẹ̀ fún pé kí wọ́n ge ìsìláàmù náà ló sọ pé kó má bú àwọn òòṣà wọn tó gbọ́n ju islam lọ ni tó fẹ́ gbọ́n ju islam lọ ni ó fẹ́ mọ islam ju àwọn ẹni tí Allah bá dẹ́dà àbí ẹni tí Allah bá dẹ́dà gbé fún pé kó wá ṣàlàyé fún wa ni ẹnsáyédì ṣìtù islam wo ló gbọ́rùn rẹ kalẹ̀ sí gíní tí ń fa àbí kí ló gbó kan nǹkan náà islam kọ́ ló ṣe léyìn fún o ṣe léyìn fún ọdẹ ara rẹ ìwà ọmọ àta ara rẹ so ìwà ìlẹ́kọ̀ọ́ ara rẹ òun ló fi ṣe léyìn the best tí wọ́n sì lè ṣe fún ẹni pé tó bá ti jáde àìní ọmọlúàbí tí ò sí lára rẹ òun náà ló yẹ kó wọn ṣe kí ni kó wọn fi fèsì fún ẹ àìlójútì tó fi ń bá wọn sọ̀rọ̀ tó fi ń bú àwọn òṣà wọn lórí pé wọn ṣe kí ni wọn challenge ẹ òun náà ló yẹ kó wọn fi bá ẹ sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó bá relate papọ̀ mọ́ ìwọ yàtọ̀ sí Islam so yàtọ̀ sí kí ni yàtọ̀ sí Islam torí ìmọ̀ pé tí wọ́n bá fi lè bú àwọn nǹkan kan tó relate papọ̀ mẹ́ wallahi oksemo mo màlámà dájú pé yóò bá òun nínú jẹ́ gan yóò dùn ẹ́ gan tá a sì ti lárúpẹ́ ju rẹ̀ ìjọ ní tí ustaz um, bó wọn ti ń pè wọ́n so um, ustaz abu hanifa tanimola tí wọ́n jáde tí wọ́n ṣàpèjúwe kékeré kan pẹ̀lú mọ́mẹ́ bó jẹ́ jásí pé mi ò sọ́pọ́tì ẹ̀ mi ò support ohun tí wọ́n ṣe lọ́jọ́ náà tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ipe àpò ah, yẹ kíkiní lọ báyìí pé kíkiní rí báyìí inú mi ò dùn sí lọ́jọ́ náà so ẹ̀hẹ́n ẹ̀hẹ́n nítorí àwọn èyí fi òbí yàn bú yàn direct ká máa sọ pé òbí rẹ báyìí hmm, àwọn èyí ṣe kò sínú ẹ̀sìn so but wọ́n wá fi ìgbà tí wọ́n ṣe ó rí bó ṣe dàrú lọ́jọ́ náà ní Saheed Shittu ó dàrú gan so ọ̀rọ̀ rẹ̀ ò tó lọ́jọ́ náà ó dàrú gan ata títí dì sí gan mo mọ̀ pé kìnìún sì ń ja inú jẹnu tí àfàtà ní mọ̀lá ṣe fún ẹ lọ́jọ́ náà so wọ́n fún ẹ ní ìtọ́wò ohun tó máa ń ṣe fún àwọn kan but o ò gbà ara rẹ ò lè gbà ó bá òun jẹ́ ó dùn ẹ́ so tìtorí rẹ̀ ó kúnnù tí mo fi ṣẹ̀rí fáwọn ẹni yìí pé tẹ́yẹ bá fi lè bú nǹkan kan tó ní létí pẹ̀lú Saheed Shittu yóò ka lára ju kẹ́ ẹ bú ẹ̀sìn wa lọ o the best option kọ́ ni pé kẹ́ ẹ bú Islam nítorí pé ó bó ṣááyún o kò ní dùn o <laughs> wàláì kò ní dùn o ó ti dákọ màmá rẹ̀ fún inú fídíò yìí wàláì best option fún inú best option fún inú Mo ń sọ eléyìí nítorí pé sọ kò ní dùn tẹ́ bá fi lè bú àlọ́ba rẹ̀ dà látara ipò bú òṣà tí ń tẹ̀yìn sìn nítorí nínú tọ́lọ́ba rẹ̀ dà ṣe léwọ̀ fún anú ẹ̀sìn wa ni pé ká bú àwọn ẹni tí wọ́n ń jọ́sìn fún nǹkan mi àbí ká bú ohun tí wọ́n ń fún lẹ́yìn Allahu subhanahu wa ta'ala ìwọ ni fún akámọ̀ bú nǹkan bẹ́ẹ̀ so nítorí kọ́mọ̀ bá bú Allahu subhanahu wa ta'ala so ìgbà tóun dẹ̀ ti ṣe é gẹ́gẹ́ bí ti ṣe ń ṣe bọ̀ the best option fún ni pé ẹ kàn wọnú ilé rẹ̀ ohun tó bá wù yín tẹ́ lè bú nínú ilé rẹ̀ ẹ mú ló bá tán ẹ mú ohun tẹ́ bá lè bú ohun tẹ́ bá lè bẹnu àtẹ́lù ohun tẹ́ bá lè fẹnu lálàsí nínú ìdílé rẹ̀ ẹ kàn ṣe ló bá tán wàláhì yóò dùn gan so yóò dùn gan torí Islam kọ́ ló ràn lélẹ́yìí ó yẹ ṣe kó já sí ṣàṣìṣe so bóyá ó fẹ́ sọ pé òun gbọ́rùn òun kalẹ̀ fún ẹbí rẹ̀ ẹ̀hẹ́n ó lè ṣàìṣe kò sẹ́ni tẹ́nu yín pé so ẹ kàn ṣe bẹ́ẹ̀ fún <laughs> ẹ ṣe kí ni ẹ kàn ṣe bẹ́ẹ̀ fún so ẹ ṣe bẹ́ẹ̀ fún yóò tẹ lọ́rùn nǹkan lọ́pọ̀lọpọ̀ torí àwa islam ti wá sọ fún wa pé wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu allaha adwan bighayri ilm ẹ má ṣe bú àwọn ẹni tí wọ́n jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí allah subhanahu wa ta'ala kọ́ má bàa bú allah subhanahu wa ta'ala látàrí pé fẹ́ retaliate láláìsí ìmọ̀ kankan lọ́dọ̀ wọn so ẹ̀hẹ́n ìdínú tayib

tílẹ̀ bá fún ẹ kò dá fún ẹ kò ní ìkọlọ bá babaláwo kò ní ìkọlọ bá pásítọ̀ kò ní. naam tọ́yì lóòótọ́ èyí tí Saheed Shittu sọ mí báyìí ohun tó dáa ló sọ nípa pé téèyàn bá ń ka Ayatul Kursi yé so àṣàṣì ò ní ràn yàn kí wàá tún ṣàṣàṣì nìkan so aburú ò ní ṣe yàn jàǹbá ò ní àjálù ò ní jálù èèyàn kí tó fi kún fún ọ ẹ̀ tó ọmọ kí wọ́n wá ní àmọ̀ ṣàlàyé fún ẹ náà ni ó yọ báyìí sìn so èyí tó sọ yìí ó correct ń bẹ̀ tó ń torí ohun tó lẹ́rìí nínú ẹ̀sìn wa ni àná sọlá musa pé ẹni bá fi lè ka ayatul kursi yìí ní àárọ̀ ìpọ́lọ́wọ́n bó sọ títí tí ó fi di alẹ́ ẹni bá sì ka ayatul kursi yìí ẹyọ kan lálẹ́ alọ́ba ẹ̀dá yóò fi iṣẹ́ ẹ̀ṣọ́ títí tí ó fi di ọjọ́ kejì so eléyìí òótọ́ ló sọ tó sì lẹ́rìí nínú ẹ̀sìn wa so tẹ́rì sí pọ̀ fún lọ́pọ̀lọpọ̀ so tẹ́yà bá ń ka ayatul kursi yìí àtàwọn àyàtúmí náà tán ẹ̀dá tó ṣe kíni tó sọ̀kalẹ̀ fún wa tánà sọ́dá múlẹ̀ ẹ̀kọ́ wa yìí pé a lè ka àwọn kan yìí fún ìṣọ́ra bẹ́ẹ̀ dẹ̀ ni láti fi jọ́sìn fún Allahu subhanahu wa ta'ala kò ní ṣe wọn òun náà níbi kéèyàn máa ka kul a'udhu bi rabbil falak kéèyàn máa ka bí kul a'udhu bi rabbin nas àbí kéèyàn máa ka amana rasul bima unzila ilayhi min rabbi so ìgbẹ̀yìn Suratul Baqara nìyẹn so fún délé gbogbo àwọn kan yìí nínú àwọn nǹkan tí mùsùlùmí lè máa kà tí ó máa serve as ìṣọ́ra fún mùsùlùmí against èyíkéyìí aburú nìyẹn so ẹ̀hẹ́n eléyìí tó sọ yìí sìn òdodo ló sọ mí báyìí kò sọ ìbàjẹ́ ń bí àmọ́ ibi tó ti bú àwọn òòṣà yín ẹ̀yin oníṣẹ̀ṣe ibi tó ti bú àwọn òòṣà yín mò ń sọ eléyìí nítorí pé mo mọ̀ pé nìkan lè jáde ó ṣe kẹ́nìkan jáde nínú àwọn oníṣẹ̀ṣe láti sọ pé kó wá fẹ́ fèsì fún Saheed Shittu lọ́nà mo ṣe sọ pé ẹnikẹ́ni tí ó bá jáde láti fèsì fún Saheed Shittu dákun ìsìlámù tí ìsìlámù sọ ni pé kí àwọn mùsùlùmí kí wọ́n má bu òòṣà yín tẹ́ ń sìn yàtọ̀ sọ́lọ̀ wọn bá o so ní ìsìn tí islam gangan fúnra lára rẹ̀ ti ṣàlàyé ohun tí ó kó sínú so ohun tẹ́wàá ṣe ni pé ẹ wàá wò ó pé òkè Saheed Shittu bóyá ó fẹ́ bóyá àwọn ará ilé rẹ̀ ló fẹ́ represent tó fi ṣàyíṣe sọ pé islam lòun fẹ́ represent pẹ̀lú bí ṣe ń bó ṣàyẹn ẹ kàn wọnú ilé rẹ̀ ẹ kàn wọnú ilé rẹ̀ ẹ̀hẹ́n tẹ́ bá wọnú ilé rẹ̀ báwọn kò kàn wá mọ́ ẹ mọ̀ nídìí òfin kàn wá torí ohun tó ṣe fún yín islam kọ́ ló rán wa pé ká ṣe ohun tí islam rán wa òun làwa ti sọ yìí tẹ́ ẹ bá wá bú padà àbí ẹ bú ohun tó jáde lára rẹ̀ gangan àbí ohun tóun jáde lára wọn gangan tẹ́ bá bú wọn so táwa bá rí àwa lè wò ń wò wípé ìgbà tóun náà bú àwọn ẹni tó yá sí wípé wọn ohun táwọn nífẹ̀ẹ́ ni tẹ́hun táwọn náà sì bú ohun tó jáde lára rẹ̀ àwọn òwe pé bá personal issue lẹ́jọ́ ń dráàgì báwọn so kí á lọ́ba lẹ́dà kó má ṣàṣe kí ni kó má ṣàṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa